láti wáyé nítorí adùn tí wọ́n rí alákọ̀ọ́kọ́ nígbà tí wọ́n ń kú wọn ò rí ìnira kú bó ti wulẹ̀ kó mọ lásìkò tẹ́mi wọ́n ń bọ́ àkọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì ìkíni káàbọ̀ táwọn mọ̀lẹ́kà fún wọn lẹ́yìn tí wọ́n jáde láyé ó kọjá bẹ́ẹ̀ ó kúrò ní red carpet welcome táyé ní ọmọ fáwọn pẹ́sidẹ́ǹtì. wọ́n wàá sọ fọ́lọ́run sí ọlọ́run jẹ́ káwọn ó padà wá sí jẹ́ káwọn padà wá sáyé káwọn tún kú níkú ṣẹ̀yídí káwọn tún wá káwọn tún kú níkú ṣẹ̀yídí ọlọ́run ní rárá bẹ́ẹ̀ bá ti kú kì í padà wáyé mọ́. Agbára bẹ́ẹ̀ mọ̀lẹ́kà ikú náà kò wá ní sí ẹnìkan kan mọ́ lórílẹ̀ ọlọ́run fúnra rẹ̀ ó wàá béèrè pé límọ̀nìlì mọ́lìkùlì yáùn bó ṣe wà nù Kùránì. ọlọ́run fún rẹ̀ ó dára ẹ̀ lóògbé lillahi wahidul qahhar ta ni ọlá ń bẹ fún lẹ́ni ta ni ìkápá jẹ́ tiẹ̀ lónìí ẹnikẹ́ni ò ní lè fọ̀hùn. ọlọ́run náà ni ó wà dáhùn pé ti Allah ni àlèwáhídù ọba ọ̀kan ṣoṣo àlèkọ̀hár ọba alágbára. ẹ̀kọ́ àwọn bàbá gan wọ́n wá túnmọ́ ní ọba kàárù alkọ̀há múnimúni náà ìdí nìyẹn tí wọ́n fi ń pè ní yaomuli kìyàmà torí pé gbogbo nǹkan ó ti kú lẹ́yìn èèyàn á ṣẹ̀wà gbé gbogbo wọn dìde ọlọ́run ṣẹ̀wà ní kímọ̀ láìka wọ́n ń pè ní ìsọ̀rọ̀fíìl ó wá fọn fèrè pé káwọn èèyàn ó dìde ìgbà yẹn ni gbogbo ẹ̀dá ọ̀sẹ̀ wàá dìde títà fi pè ní yaomul kiyama nìyẹn olùkódìé a tún pè ní yaomul dín ọjọ́ ẹ̀san gẹ́gẹ́ bó ṣe wà nù suratul Fatiha máàlìkì yaomi dín nínú kìráàmì màlìkì yaomi dín ní wárọ̀ṣ méjèèjì ló wọlé bàbá ní máàlìkì yaomi dín ẹni tó ní ọjọ́ ẹ̀san bàbá sọ pé màlíkì yaomidin olùkápá ọjọ́ ẹ̀san. astafula bàbá ní màlíkì yaomidin olùkápá ọjọ́ ẹ̀san màlíkì yaomidin ọba ọjọ́ ẹ̀san mo rò kó díẹ̀ látara bẹ́ẹ̀ ọlọ́run ọba ni ó ní ọjọ́ ẹ̀san kẹ́rì pé díìnù láti ń ta ọmọ díìnù sílẹ̀ ẹ̀sìn àbí kìí ṣe ẹ̀sìn nìkan nìtumọ̀ àdín ó ní àyà tó wà ní Qur'an tọ́lọ́run sọ wípé àrọ̀ àìtàlẹ́bì yóò bíbùbì dín àwọn bàbá wa máa káàkiri àrí tààlà sí yúkà tí bùbì dín ní àrọ̀ àìtàlẹ́bì yóò bíbùbì dín ọlọ́run ní ìjẹ́ òòrí o wá rí ẹni tó pe ẹ̀sán nírọ́ ọjọ́ gbèǹde ni ọjọ́ ẹ̀sán kí tó fi jọ́jọ́ ẹ̀sán gbogbo àwọn tó gbélé ayé ṣe dáadáa àsàn tí wọ́n ṣe Islam tí wọ́n dẹ̀ kú ní mùmìnì tí wọ́n ṣe tọ́lọ́hún àsàn wọn àwọn tí wọ́n jà sí tí wọ́n ò ṣe tọ́lọ́hún àsàn wọn wọn àjẹ wọn yà ọjọ́ ni nínú àwọn orúkọ ọjọ́ náà nù ní ọjọ́ ta wí mi gọ́ọ̀tà àti fi àsìkò sí torí náà èròǹgbà àwọn lárúbáwá àtàwọn èèyàn tí ò gbọ́ lọ́hùn gbọ́ tí wọn ò gba àwọn òjíṣẹ́ gbọ́ látara bẹ́ẹ̀ tí wọn ò wá nígbàgbọ́ nínú ọjọ́ ògbìndì alkiyama torí pé màláíkà jìbìrì béèrè lọ́wọ́ ànábì pé fàkbírì ni anìlì iman ṣàlàyé fún mi fún mi ní ìrókí ní jẹ́ ìgbàgbọ́ ànábì ní antuk mina billah wa وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره ẹsàlà ànábì kà fún ànábì ní kó nígbàgbọ́ nù ìjọ kan ṣoṣo ọlọ́run pẹ̀lú ìtumọ̀ pé ọ̀kan àṣọ lọ́lọ́run níbi ìṣẹ̀dá rẹ̀ kò sẹ́ni tó kún ọlọ́run lọ́wọ́ níbi kó dá ẹ̀dá kò sẹ́ni tó ran ọlọ́run lọ́wọ́ nípa ẹ̀dá dídá kò sí ẹni tó sì bá ọlọ́run dá nǹkan kan nínú àwọn ẹ̀dá ṣe mọ̀ pé nínú ìgbàgbọ́ yorùbá wọ́n máa ń pe àwọn ààfin ní ẹni òrìṣà ẹni òrìṣà ìdí ni pé wọ́n gbà wípé òrìṣà kan tí wọ́n ń pè ní Ọbàtálá ló dá wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n eléyìí kò rí bẹ́ẹ̀ ó tako ìgbàgbọ́ rùbíyà ẹnikẹ́ni ò ran ọlọ́run lọ́wọ́ gẹ́gẹ́ báwọn kírísítẹ̀ ń ṣe sọ wípé ọlọ́run kọ́kọ́ dá jésù ó sì tún wá jẹ́ olúwa náà ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú ọlọ́run ni ọ̀rọ̀ náà ọ̀rọ̀ tí máa dá làákà ìrù ni ẹnìkan ò lè ṣàlàyé ìtumẹ̀ ṣùgbọ́n wá ní jésù yẹn ló wá ran ọlọ́run lọ́wọ́ láti dá gbogbo nǹkan tí ọlọ́run wọn ọ̀lẹ lọ́lọ́run yẹn kò sẹ́ni tó ran ọlọ́run lọ́wọ́ níbi ìṣẹ̀dá kò sì sẹ́ni tó dá nǹkan ọlọ́run ọba dá nǹkan àlàgọ́ ìrìn nìsálẹ̀ sábìk láì jẹ́ pé rú ẹ ti wà tẹ́lẹ̀ ìtumọ̀ bàdí ìhù nìyẹn bàdí òsàmọ̀wá àti àtẹn tó pilẹ̀ sánmà àtìlẹ̀ láì jẹ́ pérú ẹ̀ ti wà tẹ́lẹ̀ ìgbà ọlọ́run ọba lọ́kan ó kó sínú pé ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni nínú ìṣẹ̀dá rẹ̀ nínú ìdẹ́dà nínú ìmọ̀ pèsè fún àwọn ẹ̀dá tó dá ọlọ́run ọba nìkan ní pèsè kò sẹ́ni tó kún ọlọ́run lọ́wọ́ kò sí ẹni tó ran ọlọ́run lọ́wọ́ kò sí sẹ́ni tí ń pèsè yàtọ̀ fọ́lọ́run ọlọ́run nìkan ní ń pèsè kò sí ẹni tó bá ọlọ́run ká ẹgbẹ́ ń bẹ̀ wà fi tẹ̀dìbírì ì nínú ìmọ̀ ṣàkóso ọmọ ẹ̀dá gbogbo ṣeéṣe èèyàn nìkan o àti ń tá a mọ̀ àti ń tá a mọ̀ nínú ń tá a rí àti ń tá a rí àti ń tí làákàyè wọ̀ sí ẹ̀rọ nínú ìmọ̀ ṣàkóso wọn ìyẹn ni pé ìmọ̀ darí àlámọ̀rí wọn ẹnikẹ́ni ò ran ọlọ́run ọba lọ́wọ́ ń bẹ̀ ẹnikẹ́ni ò fún ọlọ́run lọ́wọ́ ń bẹ̀ ẹnikẹ́ni ò ti ọlọ́run lẹ́yìn ń bẹ̀ ẹnikẹ́ni ò bá ọlọ́run kẹgbẹ́ ń bẹ̀ o nìkan náà ní í ṣe. ìtumọ̀ tọ́lọ̀ ń sànà bí n sọ nìyẹn pé à ń tú ká gbọ́ ọlọ́run gbọ́ ọlọ́kan ṣoṣo tí wọ́n sọ pé ọlọ́run ọ̀kan ṣoṣo ni tó kó sínú là ń ṣàlàyé yẹn o ẹ gbá ti yàtọ̀ sí kírísítẹ́nì àbáyàtọ̀ báyìí. àwa mùsùlùmí nìkan náà sì tún ti farajọ kírísítẹ́nì o koran kristian ní ìsìn tí wọ́n bá ń wá ìrànlọ́wọ́ wọn ò ní pe ọlọ́run mọ́ ẹlòmíì ni wọ́n mọ̀ pé jésù ṣe fáwọn àwọn catholic àwọn ò pé holy michael holy gabriel wọ́n ní mikailu mímọ́ gabriel mímọ́ wàá ran àwọn lọ́wọ́ àwọn míì máa ń pe àwọn saint torí pé nínú ẹ̀sìn ìjọ àgùdà wọ́n ń pè ní catholic àwọn nǹkan bẹ tí wọ́n kà sí àwọn ẹni ẹ̀ṣà nínú àwọn tọ́lọ́run rán wá sáyé fún èyí ṣòjíṣẹ́ ọlọ́run ṣùgbọ́n sẹ́ǹtì ni wọ́n wọ ìlẹ́ṣẹ̀ àwọn yẹn ẹ máa ń gbọ́ irú st gregory st gregory tẹ̀ ń gbọ́ bíi gíríngòrí ìkànnà wọn ni st paul st st ṣe bá ti gbọ́ st wọ́n lè fi ẹ̀mí àwọn yẹn náà láti ràn wọ́n lọ́wọ́ àwa mùsùlùmí mi náà ti ń ṣiṣẹ́ o mélòmíì lọ tó bá sọ̀sẹ̀ ṣéwù ni ó pè ṣéwù ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o ṣé ó yé bẹ́ẹ̀ bá kọsẹ̀ iná lè láàyè tàbí subhanallah ẹlòmíì ẹ̀rí inú ọkọ̀ ọkọ̀ bá tàwa táàmọ́ rìnrìn àjò ọkọ̀ bá tẹ bírèkì lójì àríjọ yé Jésù tí wọ́n kú bá àwọn kúkú kèfèrí kí ni mùsùlùmí ó pè subhanallah tàbí inna wa inna ilaihi ó kọ́ ọlọ́run ládàá ṣùgbọ́n ẹ̀rẹ́ lómi ẹ̀sìn òye bóyá látara ibi tí wọ́n bí sí tàbí àwùjọ tó gbé ọkàn ní ṣéhù níbẹ̀ ó gbà pé ṣéhù ló lè yọ òun bẹ̀ ìgbàgbọ́ rẹ̀ ti mẹ́hẹ̀ nínú pé ọlọ́run ọba nìkan ló ń darí ètò ọlọ́run ọba nìkan ló ń ṣàkóso ṣùgbọ́n kò ní mọ̀ ó lórí àwùjọ tó bá rẹ̀ kò ká mùsùlùmí náà ká má lọ kó sínú ẹlòmíì náà sì mọ́ fún bàbá rẹ̀ lọ́rùn tí wàhálà bá bẹ́ẹ̀ lóyún tí èdè ọ̀sán mi mọ́ sùn lọ́rùn ẹlòmíì ìyá mi mọ́ sùn lọ́rùn ṣé bàbá ń gbà tí kú dé tí ò lágbára àti para rẹ̀ lọ́wọ́ kú ni ó wàá gbà wọ́n tó wà láyé. ṣé bàbá tí bàbá èèyàn wà láyé ṣé kò ní problem. so kọ́lọ́n kó ṣàánú wa. àwọn kankan wà lè máa dá làákàrí wa láàmú bí mo ṣe ń sọ̀rọ̀ pé òun lálàájọ́ kan ẹnìkan fẹ́ lù bàbá òun òun kàn rí bàbá òun tó bọ́ńtọ̀ ń jà tó lé lọ bàbá òun rí bàbá òun bí òun lọ ọ̀nà bí bàbá òun wá fà òun gbogbo wọn yẹn ò túmọ̀ sí pé àbẹ́yàn ló ń ràn yàn lọ́wọ́ o àwọn àrọ̀wáhù nìyẹn ni ọ̀rọ̀ tó ní ń ṣe nípa ẹ̀mí nù ọlọ́run ti ti sọ fún wa nínú ṣúrọ́tù káàfù kọ́ àbí ìṣúra yas alúnaka a lè rọ́ kò lè rọ́ min amri rabbi wa ma utitum min al-ilmi illa qalila tọ́rọ̀ bá ti di ọ̀rọ̀ nípa sóòlù ẹ̀mí sọ pé nú àṣẹ ọlọ́run ló wà o ìmọ̀ nípa rẹ̀ kí kí báyìí la fẹ́ yan ọmọ èèyàn torí ta bá ti nímọ̀ nípa ẹ̀mí ìyá kú mọ́ ìfẹ́mi ní kúrò lára èèyàn tí èèyàn fi dòkú ó fi hàn pé tọ́lọ̀ bá ti lè já mọ́ gbogbo ẹ̀ téèyàn kan lè kú mọ́ ìnígbàgbọ́ nù ìjọ kan ṣoṣo ọlọ́run pẹ̀lú ìtumọ̀ pé ọlọ́run nìkan nìjọsìn tọ́ sí nítòdodo èèyàn ò ní jọ́sìn fún nǹkan kan míì mọ́ ọ̀pọ̀lọpọ̀ wa la kùnà níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ alájẹ́ kí ni àkùnà ọ̀nà wo lágbà àkùnà lẹ́yìn tá a bá kírun tán ṣùgbọ́n tí wọ́n bá sọ pé nílé wa orò kan ń bẹ tí wọ́n fẹ́ ṣe pàtó bá wọn ṣe a lè wa lọ ọbẹ̀ gangan ṣùgbọ́n àdáwó ẹ̀ aṣọ ẹ̀ tí wọ́n mú àbá wọn mú láwọn ìlú nítorí bẹ̀rẹ̀ láti bí ìkirè àpòmù Òwu Ìkòyí eh, lọ Ìbàdàn padà wá sáwọn ọ̀nà Òṣogbo Ẹdẹ lọ́nà Ọ̀yọ́ padà lóòkè Ògùn tí eégún bá jáde ra àwọn èèyàn àwọn obìnrin tí wọ́n pọ̀ lẹ́yìn ẹ̀ tí wọ́n ó dáṣọ ní òkè tó pé gínú wọ́n ó dáṣọ tí wọ́n mọ̀ kí mẹ́sàn-án mẹ́wàá ọkọ mi ò kíníkan kíníkan ò kíní àwọn ìyá ìyá mi ti dàgbà gan sẹ́yìn ti tán lẹ́nu ẹ̀ ẹ̀rí wọn ó jáde àwọn obìnrin abilékọ ẹ̀rì wọn tí wọ́n jáde àwọn ọmọge wọn ó jáde tí àwọn onílù ó mọ kàlù tí wọ́n sì mọ jó tẹ̀lé eégún dáadáa tí wọ́n bá ń sókè Ìbàdàn ẹ̀rà àwọn obìnrin àwọn ọmọge ìjọ yẹn lọ́jọ́ sọkúsọ gbogbo sọkúsọ ayé wọn sọ ojú ìgbà láàyè wà níjọ́ bí wọ́n bá ń bọ́ọ̀kì nìbàdàn kéèyàn sọ sọkúsọ wọ́n lè rọ́kùnrin tí ń bọ̀ gbogbo nǹkan tọ́lọ̀ fi pamọ́ sí làwọn àwọn ọmọ dákọ̀ ẹ̀ lójú ẹ̀ báyìí ọjọ́ yẹn láti mọ̀ pé léè gan ò lè jẹ́ tọ́lọ́run ìtọ́lọ́run ṣe léèwọ̀ wọ́n sọ dẹ̀ tó ń jọun kí máa fẹ́ fàyọ ni pé ọ̀pọ̀lọpọ̀ nú àwọn èèyàn tẹ́rí tí wọ́n dáṣọ yìí tẹ́rí tí wọ́n ń tẹ̀lé eégún yìí mùsùlùmí ni wọ́n o ẹ tún bá wọn mẹ́tíláṣí bí wọ́n fi rúnjọ yídì náà wọ́n ò wá o ẹ lọ́wọ́ bí wọ́n wò ní orò ilé àwọn nù kódà láyé jọ̀hún jọ̀hún tí mo wí náà kì í sọdún tó pẹ́ o wọ́n dá lórin wọ́n dá lásà pé Oro lè wà làwa ó ṣe é o kóró lè wa làwa ó ṣe é o ìmàlẹ́ ò pé torí àwa mùsùlùmí la gbógun tóró lékiri yóò sọ ìmàlẹ́ ò pé káwa àmọ́ sọ̀rọ̀ kóró lè wà làwa ó ṣe o àwọn kan ní ẹ̀sìn kan ò pé pé kò sẹ́sìn tó sọ pé káwọn mọ̀ ṣòro kì í wá sọ̀rọ̀ ayé ìjọ mọ́ ó ti wá dòtò ẹ mọ̀ fetí ara yín gbọ́ nínú rédíò ẹ máa fojú ara yín wò ẹ sì máa fèdè ara yín tún gbọ́ nínú tẹlifíṣàn ẹ máa kà á nínú pépà tí àwọn èèyàn tí wọ́n jẹ́ mùsùlùmí ṣùgbọ́n tí wọ́n jẹ́ àwọn abẹnugan nínú ìjọba tí wọ́n máa sọ pé ẹ má jẹ́ ká pàṣà àlùwà rẹ o ẹ já gbàṣà àlùwà lárugẹ o ẹ torí náà kò sí tó burú ń bí àṣà nígbà tó bá wá di àṣà Ògún eégún Ṣàngó Ọya Ọbàtálá Ṣànpọ̀nná àwọn òòṣà oríṣiríṣi ilẹ̀ Yorùbá àtàwọn òòṣà oríṣiríṣi ilẹ̀ Ẹ̀gbò àtàwọn òòṣà oríṣiríṣi lókè Ọya àtàwọn òòṣà àjọ ni wọ́n kó jọ wọ́n tiẹ̀ tún wá mọ̀ọ́mọ̀ dá iléeṣẹ́ kan kalẹ̀ ministry tó ń mójútó ọ̀rọ̀ àṣà àti ètò ìnàjú tí wọ́n pè ní ministry of culture and tourism ẹ̀bọ̀ ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ mùsùlùmí ó jẹ́ mínísítà wọn mùsùlùmí ó jẹ́ sẹ́kítírì ilẹ̀ mùsùlùmí ó máa pèpè sí ní Òṣogbo Òròkí ní àwọn ọdún bíi mélòó kan sẹ́yìn láyé àwọn ìjẹ́láì Babangida ti lágbàgbé wọ́n sì ti sọ ni pé eégún fẹ́ sáré mbẹ̀ ìjọba wa gbé owó lẹ̀ pé kí wọ́n lọ dá eégún yẹn padà ẹ lọ wádìí wọn ò réèyàn gbégún àwọn boys wọn á lọ fún wọn lówó ìjọba fún wọn lówó òun ló pàṣẹ eégún ti tún padà eégún ti fẹ́ parẹ́ tẹ́nìkan ò yá sí mọ́ pé a ah, ìmọ̀jà ṣàlẹ̀ wọ́ parẹ́ gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ ń lu àkàrẹ́ yìí náà ní oyin mọ̀ níbi ọdún bíi mẹ́ta àbí mẹ́ bíi ọdún mẹ́ yóò ti tọ́dún márùn-ún ṣe àpé bàbá ti ń gbé gídígẹ̀ nígbà tó ti kú wọn ò gbé mọ́ wọ́n bá ní gídígẹ̀ wá bá wọn pé kí wọ́n gbé wọn o ọ̀dọ́ àwọn bọ́ìsì ẹ̀mù wọn lọ fi pa màálù jẹ́ ní tiwọn ni wọn ò gbé ẹ wo ni ní àjàǹtí ń ṣe ní ìsìn yẹn ní ọkọta tẹnìkan tí gbogbo èèyàn ti gbàgbé ẹwọ mẹ́ta lọ gbé lárugẹ àwọn èèyàn wà lóòdù ara wọn wá látẹkù ni ní àjàǹtí joyè mọ́ṣáláṣí àbẹ́mù kó joyè mọ́ṣáláṣí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí aláàjì lẹ́bàá mẹ́ tẹ bá bí wọ́n pẹ́bọ̀ wọ́n ní náà ìsàkàṣà àṣà wa ni eléyìí ò ní ẹbọ ni o ìbá ọlọ́dúnwá ẹjọ́ náà ń wí fànàbí nù ìgbàgbọ́ fànàbí sọ pé àtúnkù iná ẹ nígbàgbọ́ náà jẹ́ ọ̀kan ṣoṣo ọlọ́run pẹ̀lú ìtumọ̀ pé ó nìkan ṣoṣo níjọ́sìn tọ́ sí onìkan lẹ́ẹ̀mọ̀ sùn àṣà tẹ́ẹ̀mọ̀ lò yóò mọ jẹ́ àṣà tó fọwọ́ sí yóò mọ jẹ́ àṣà tí ò sọ pé ò bá mú ìṣe tẹ́ẹ̀mọ̀ ṣe yóò mọ jẹ́ ìṣe tó bá tiẹ̀ mú tó bá òfin rẹ̀ mú tí ò takò fi ẹ̀ àṣà ìṣe torí wọ́n ní àwa Yorùbá ti wà láṣà tí a nìṣẹ ìṣe gbogbo tẹ́ bá ti ń sọ̀rọ̀ nínú rédíò pé tiwa Yorùbá láṣà tiwa nìṣẹ ìṣe ọ̀rọ̀ ẹbọ ni à ń sọ òun ọ̀rọ̀ ẹbọ ni máa ń kà nípínlẹ̀ kan tí wọ́n ń pè ní Ọ̀ṣun Ọ̀ṣun state ẹbọ orin ilẹ̀ ẹ pọ̀ wọ́n ti kà á sí àṣà so wọ́n ti wá institutionalize àṣà wọ́n ti institutionalize ẹbọ yẹn pé wọ́n ti sọ ẹbọ di ètò òṣèjọba lẹ́rọ ọ̀ṣun òṣogbo federal government ìjọba àpapọ̀ ó fún wọn lówó state government ìjọba àpínlẹ̀ ó fún wọn lówó local government ìjọba àbílẹ̀ yóò fún wọn lówó àwọn ẹgbẹ́ àwọn ọmọ ẹgbẹ́ òṣogbo tí wọ́n tún wá ń gbé àwọn orílẹ̀-èdè bíi Austria àwọn bíi Britain America gbogbo wọn tún máa ń sẹ́ǹdì owó sílé wọn tún wá wá wọn à ní carnival ni kò yé ṣe carnival kan tẹ ni o aládìjì sí bẹ́ẹ̀ náà sí gbogbo ìlú wa èyí tèmi ti ẹ̀kójú ara mi gan ní ní ọdún kan lóṣogbo nígbà tó pc fi lé kókókó yẹn wà láì àwọn pc ní bá mọ òṣogbo dáadáa nígbà tó wá fún ọdún ọ̀ṣun òṣogbo ọkọ̀ tò láti orítajà oyẹmí tèèdé ọ̀ṣun lọ́hùn bẹ́ẹ̀ náà ni wọ́n tò láti bí station dé ọjà náà lọ́wọ́ márùn padà wáyé tó bá mọ̀ yògbó mọ̀ bí mo ṣe ń sọ yìí ní àwọn bọ́ọ̀sì èèyàn wá kọ́ ní ìyanu tí mo fẹ́ fàyọ mẹ́ ìyanu ni pé a rí àwọn muslim tí wọ́n sì tún wọ ṣòkòtò ní sùsáàtì wọ́n sì dárùn kò sí yan wa ọkọ̀ kó wa látẹ̀kú ẹ̀gbọ́n tí mò ń wí dáadáa kí ló fà ń gbà yẹn ni pé OPC Oòduà People's Government àwọn èèyàn ń sọ ń ta ẹgbẹ́ tàwọn ọmọ Yorùbá nìyẹn àwọn Haúsá wọ́n fẹ́ jẹ gàba lé wa torí náà fẹ́ dáàbò bo Yorùbá àwọn èèyàn ẹ̀sìn òye wọn mẹ́jọ ẹ wá wo tí wọ́n kó wọn wá ṣe wọ́n wá bọ Ọ̀ṣun Òṣogbo tẹ́lá rántí ní Ọ̀fà ilé òṣà ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ Central Mosque ọ̀ṣà ọ̀fà mọ́ṣáláṣí gbogbogbò ọ̀fà náà pé nígbà tí wọ́n ń wo àwọn OPC ni wọ́n káwọn ó wà á túnṣe àwọn wà á túnṣe wọ́n wá. so látara bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí láì káàsì pàápàá ẹ̀yin tẹ́ wà ní art and humanities tẹ́ lọ yunifásitì tẹ́ kàwé ẹ̀yin tẹ́ lọ NC e, ẹ̀yin méjì yẹn lẹ ní problem jù NC e and university ẹ̀yin tẹ́ wà ní art and humanities tẹ́ ṣàǹkọ́sìs ní art àti humanities tẹ̀rí ní Yorùbá sociology mọ̀gbọ́díé antiquity eh, àwọn kọ́ọ̀sì kan wà pàmpàmpàm ẹ ṣe languages generally ẹni tí ò bá ṣọ́ra nù yín yóò dẹ̀lẹ́bọ̀ o rìsáàjì ló ló ń ṣe ìwọ àti wọn lẹ́jọ́ mọ́ ọba olúmọ toró ló fẹ́ ṣe rìsáàjì kan di olúmọ ó wà tó fẹ́ wo gangan wọ́n wà sọmọ pé o lè wọ bí àti kó ró aṣọ funfun yìí àti kó ṣe báyìí kó fi kìíní kan sórí ó bá dára wọn torí kó fẹ́ ṣe rìsáàjì ìwọ náà sì tẹ́lẹ̀ bọ̀nù wa láti ṣọ́ra wa gidigidi tó tí ànábì bá ń sọ pé àǹtí ẹ̀rí ọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn ṣe bóun làwọn náà ń gbọ́ ń bí hadith yẹn là ń gbọ́ hadith jìbìrì hadith yẹn gùn fagbíri ni a nílì iman sàlàyé fún mi kí ní jẹ́ gbàgbọ́ a ń tún pinna billah wa malaikati wa kutubi wa rusuli wal yawmil akhir wa tún pinna bil qadar èyí padà wọlẹ̀ rí lèzi ayé wa ń bí àbá àwọlẹ̀ rí tó sàlàyé àdíjì ìgbà èrí nílẹ̀ Yorùbá yìí láàjọ tẹ̀ ti ń gbọ́ wà sí. agbọ́lọ́ngbọ́ náà ni wọ́n kàn mọ́ sọ ọ̀kan ṣoṣo lọ́lọ́run wọ́n jẹ́ mọ́ bí kọrin ìlàhùkún ìdùn láìlà ìlàhù rẹ̀ حوت هذه الصيغة kí ni ọ̀rọ̀ yìí kí ni tó kó sínú o là ń ṣàlàyé yẹn mọ̀ nígbà tí wọ́n ṣàlàyé ẹ̀bẹ̀ ìjọ lè yéèyàn àwa náà tàbá sì ka translated hadith tí wọ́n sọ ni pé believe in oneness of God gbogbo àwọn tá a ṣe Islamic studies ní secondary school aruke láti sọ dé IRS àtẹ́ńtẹ́ rídìí ẹ̀ lẹ́ńsì wọn ò ní ẹ̀sìpléèdì ẹ̀ fún yín báyìí bó ṣe ń dìgírì gan hardly ni àfiwọ́ tó bá lọ wá fi ìdájí kókò fún rẹ̀ àtúntì náà nílà kó nígbàgbọ́ nù ìjọ kan ṣe ọlọ́run bíi má náà pé òun nìkan níjọ fi ń tọ́ sí nítòdodo ẹ wá wò wá ní ìsìn ìdá bọ́lẹ̀ wọnú ilé yín wàdúgbò yín wo bí tó ti wá pé ọlọ́run jẹ́ àṣọ lọ́lọ́run níbi àwọn orúkọ rẹ̀ àtàwọn ìròyìn ẹ̀ àwọn orúkọ ọlọ́run ọba tó rẹwà àti àwọn ìròyìn rẹ̀ tó ga àṣọ lọ́lọ́run bẹ́ẹ̀ ọlọ́run bẹ́nìkan kẹ́gbẹ́ bí ó kọ bẹ́nìkan bá ń jẹ́rú ó kọ ọlọ́run kìí ṣe bí ìtọ́ ọlọ́run láìsà kàmílẹ́sì iṣẹ́ wà ó sàmì ọ̀bàṣe kò sí tó jọ ọlọ́run nǹkan kan ọlọ́run ò lè fi wé nǹkan kan àti lè fi nǹkan kan wé ọlọ́run láti wé kò sí láfi yọ wàlámì yakuláhù kúfùwàn ahad ó làwọn àfáàbí máa ń sábà fi abdul sí lẹ́yìn abdulrozak abdulhalim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé ẹrú ẹni yẹn tó látara bẹ́ẹ̀ ọlọ́run kó fún alágbọ̀yé orúkọ eléyìí ìtumọ̀ rẹ̀ náà ni pé a ní pe ọlọ́run ní orúkọ kankan àyàfo orúkọ tọ́lọ̀ ń bá pera rẹ̀ tàbí tànà bí pé tàbí tá rí àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n pè nínú Quran a sì ní fi nǹkan kan ròyìn ọlọ́run yàtọ̀ sí tọ́lọ̀ fi ròyìn ara rẹ̀ tàbí àwọn òjíṣẹ́ fi ròyìn ara ròyìn rẹ̀ nínú Quran tàbí àná bí fi ròyìn ẹ̀. mò ń gbọ́ wá sí kan ní ìjọ kejì àwẹ̀ tàbí ìjọ kẹta nu rédíò positive fm ah, àdàbà eh, fm tòró ṣe ṣe kárẹ̀ tí ó gbọ́nu yín tọ́lá tí ò ní tọ́lọ́hùn ní jẹ́ tí ọ̀rọ̀ yẹn lè mọ́yé ń bẹ̀ sínú tiẹ̀ náà dùn tí ẹni tó ń à ń kọ́ ètò yẹn tó já tọ́kùn ẹ̀ nígbà tí wọ́n fẹ́ gbé wáàsí débi kan ni ó kọ̀m̀plìtì ẹ̀ lọ́la ó rà ó lòun dúkọ́ láwọn èèyàn ń pè ń pé wọ́n gbádùn wáàsí ó ní kódà àwọn christian call ìwíkúwìí ìsọkúsọ lẹ́lẹ́ nìyẹn sọ ó wá ó yin ọlọ́run ní mọ̀dàrú ẹ̀ mọ̀dàrú ẹni tí máa ṣojú ṣáájú àti ìkà nǹkan mẹ́ta tó fi ròyìn ọlọ́run pẹ̀lú bó ṣe ń ṣàlàyé ọlọ́run yẹn ni o. nígbà tí ọlọ́run tó wo obìnrin kan lóòótọ́ kò fún lọ́mọ. odidi ọdún mẹ́wàá lóbìnrin fi wọ́mọ àtó tún wá fún lọ́mọ lẹ́yìn ọdún kẹwàá ọmọ tún lọ́dún méjìlá ayé ó tún pa ǹjẹ́ ọlọ́run ò ti ṣàlàyé ìdí tó ń fi ṣe bẹ́ẹ̀ fún wa ní ọlọ́run ti ṣàlàyé yahabu ọlọ́run ọba ní máa fún ẹni tó àbí kó fún yàn ní takọtabo ẹwà gbọ́n tọ́lọ̀ ń sọ tẹ́lẹ̀ wàyẹ́ jẹ́ àlùmẹ́yà ṣáú àkíìmà ẹn tó sì wo wọn lọ́wọ́ wọn ó yà lágàn kò ní bímọ. ọlọ́run wa ni kí nìdí tó ń sọ bẹ́ẹ̀ ìnáhu alimul hakim tó gbé dájúdájú wọn lọ́wọ́ bá jẹ́ onímímọ̀ ọ̀jọ̀gbọ́n kéde pé òun ṣe kà òun nímọ̀ lórí ń tóun ṣe yẹn òun sì jẹ́ ọ̀jọ̀gbọ́n ọgbọ́n wà ń díẹ̀ ẹ̀yin ní òye ṣùgbọ́n torí pé àtò ọlọ́run ìmọ̀ wa sì kéré ó kúrú a lè mọ̀ mọ̀ ìdí yẹn ṣùgbọ́n náà ti jẹ́ òye wa pé kèé ṣàkà lòun ṣe nítorí náà kẹ́yìn kan máa rẹ̀ pé àwọn ọba ọba wo olójú kan a sì fọ́jú kejì kìnnìkan gan ẹ̀mọ̀ wá ròyìn ẹ̀ bá ń ó múrò yìí kan wá tí ó lọ láti láti ní àti ìrántí ní ìsìn ní ẹ gbọ́rò yìí ìròyìn rádaràdá ni. onímí ọlọ́ ni onímọ̀ ló àlàálì tímọ̀ rẹ̀ bù háyà tó rọ kiri ká gbogbo nǹkan tí ẹnìkan ò sì rọ kiri ká ìmọ̀ ìsọ̀lọ́hún nǹkan bá ṣe ó máa ń tóun fi ṣe eh, Aisha rọ̀bí àlọ́ sàálà àníhà ọmọ mélòó ló bí láyé. ẹ́ ìyàwó ànábì sọ̀tọ̀lá kò bí ẹni wá gbọ́n tọ́lọ̀ ńlá àmọ́ nínú sórọ́tù olùkẹ́límọ̀ òdì òní ni o nínú sórọ́tù àfà turan thirty three súra ẹlẹ́kẹtàlélógún nígbà tọ́lọ̀ ń sọ̀rọ̀ nípa àwọn ìyàwó ànábì sallallahu alaihi wa sọlọ́lọ́hù àléwà àlè wàsálàm ìyá yín ni wọ́n o kí ni mo lánà ń pè wọ́n ìyá yín sẹ́yìn àmọ́ fẹ́ yá ìdínà ọlọ́run wá ṣe léèwọ̀ wípé lẹ́yìn tí ànábì bá jáde láyé àwọn obìnrin ànábì ẹnikẹ́ni ò gbọ́dọ̀ fẹ́ wọn olùkọ́díé ẹ wá wo tọ́lọ̀ tún ṣe ọlọ́run tún wá fún wọn ní choice ọlọ́run fún wọn láàyè láti ṣẹ̀dá bóyá àwọn ọmọ ọbẹ̀ lábẹ́ ànábì àbí káwọn kúrò lábẹ́ ànábì bóyá káwọn lè lọ́kọ̀ bá ànábì bá jáde láyé ẹ wo àyà 28 ń bẹ̀ suratul ahzab sura 33 verse 28 ọlọ́run ní yá ayú ànábì ilẹ̀ ànábì kúnlẹ̀ azọ́àjìkà sọ fún àwọn obìnrin rẹ̀ àwọn ìyàwó rẹ̀ nkuntuna turifna le hayata dunia tó bá jẹ́ pé ilé ayé zina taha àti ọ̀ṣọ́ ọbẹ̀ yodo yodo ọbẹ̀ pàtà àlàyéna ẹ máa bọ̀ eyi yawo mi ẹ máa bọ̀ kùmọ̀tì ọ̀kùnà màá fún yín ní wa ọ̀sàrẹ̀ ẹ̀kọ́ nà ma sì fún sàrọ́hà jàmílà nítúsílẹ̀ tó rẹwà yẹn pé màá kọ̀ yín kó ń kálukú wọn lọ torí wàhálà rẹ bẹ àrẹ́bì ẹ̀yàn àjẹun ààrẹ ẹranjẹ láti jẹta àti oṣù kan lámọ̀ sí dáná èyí wàrà nìkan là ń mú lójoojúmọ́ tó bá jẹ́ dọ̀wá mi gàrí gàrí ti fẹ́ hù lórí èyàn àwọn àfọ́ òjáde tí wọ́n ní káwọn bá máa jìyà láyé ní nǹkan tó ẹ̀yìn nìkan lẹ́kọ̀ọ́ pé òun bá nǹkan ní gbọmẹ́ kàn ọlọ́run ní sọ fún wọn tẹ́ bá ṣe ayé lẹ̀ ń fẹ́ àti yòdòyòdò ilé ayé àyè ń bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ ń lẹ́wọ̀n. wàyí fún túnà ha lọ́ha wà rọ̀ṣùlá ìyẹn 29 tó ẹ pé ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ lè fẹ́ o. wà dáàrọ̀ ní àfihàn àti ilé ìkan ìgbóná làlìjẹ́ náà fàyín nà ìmọ̀ ìlẹ́ẹ̀kí ní kúnnà nà àbí ọlọ́run ní òun ti wá ṣàdéhùn àwọn olùṣe rere nínú yín àwọn ẹni rere nínú yín ní ẹ̀san tó tóbi. kẹ́gbọ́n tí mò ń sọ báyìí tí mo fẹ́ lò mẹ́ẹ̀ ni pé ẹ wá wo Aisha ń paná kè bímọ o àwọn ìyàwó ànábì wá wá ànábì wá fún ọ láyè kó ń kọ́lu kó sọ èyí bá fẹ́ ta ló fẹ́ dúró lábẹ́ mi ta ló fẹ́ máa lọ. tí wọ́n sì mọ̀ pé ànábì bẹ́ẹ̀ kú àwọn ò gbọ́dọ̀ fẹ́ ọkọ míì mọ́ Aisha ọ̀dẹ̀ ló bímọ ń jọ́ ó dẹ̀ ní òun mú ọlọ́run àti òjíṣẹ́ and kò bí mọ tẹ́ eku àwa rí àdíìsì dọ̀ ìfò mọ̀ọ́dù àtàdíìsì rọ́ àtàdíìsì tó lẹ àtẹ́tà ń ṣe méjì lórí ẹ̀ àárí kankan tí wọ́n ní níjọ́ kan aisha wa ń banújẹ́ àbò ń sunkún wọn ní kí ló dé èsì ọ aisha tó ń sunkún bá ní àìbímọ yìí náà ni kó tiẹ̀ sọ̀kan kó ní láyé àárí kàrí àdìdí ìgbọ́ káwọn àfọ bídíà ọ̀hún ọ̀rọ̀ ń jáde bóyá wọ́n lè hún lọ́la o ṣùgbọ́n gbogbo mo ṣe gbọ́rọ̀ àwọn àfọ bídíà tó láyé ìdí ìgbọ́ bí wọ́n ti hún pé àìsà sun fún fóun òbí mọ́ kí ló fà àgbọ́yé tọ́lọ́hún rí àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́hun so ǹjẹ́ àìsà wò pé ìsàmì ọ̀dà káyíṣà ń bímọ ní ìsìn kí láǹfààní ọmọ ń fún ìbéèrè tá a fẹ́ béèrè yìí àwọn owó ló bímọ ń jọ́nà àbúbákiri ìran àbúbákiri ń dàbá yìí ọmọ rẹ̀ lọ ọmọ ọmọ àbúbákiri kan fẹ́ tí ó wà ní gàgà àwọn ọmọ àbúbákiri làwà ní ó ń dà ọlọ́run fi pé ayé ní ẹ́fì náírà ilé ayé nǹkan tí ò ní pẹ́ tán ní jáyé tó bá ń kalẹ̀ ronú jinlẹ̀ ni a rí i pé tọ́lọ́run bá gba nǹkan lọ́wọ́ wa tí ò fún wa ìgbà láàyè láti jẹ́ ká wà lè jẹ́ nàní náà pé kò sí bẹ́yẹn ṣe ń wá nǹkan tí ò ní máa ṣàdúrà bí èèyàn bá sì ṣe ń ṣàdúrà sí nílànà ti súnà ló ń súnmọ́ lọ sí ni ládàrẹ́ ò máa pọ̀ sí ẹgbẹ́ àlùjẹ́nà bẹ̀rẹ̀ ìdì ni ṣùgbọ́n tí ò ní problem ẹ̀pọ̀ kó lè mọ́ṣà kọ́dọ̀ lè mọ́yẹn lọ́fílà lẹ́yìn ìran ọ̀run yìí tòjẹ́ yóò mọ̀ lè first week kánà mi kọ́ ọ̀tà. so ànábì sọ níjọ́ náà pé àǹtúpinna bíi láà ọmọ ìta mọ́ fi nǹkan mí ìròyìn ọlọ́run àtọ̀sí ọlọ́run bí ìròyìn ara rẹ̀ o lórúkọ díẹ̀ lórúkọ ọlọ́run ṣàánú wa gbogbo àwọn ìròyìn burúkú wọ̀nyẹn táwọn àbọ̀n bí àmọ́ fi ń ròyìn ọlọ́run lájọ bá jìnà sí o ọmọ bàwọn torí ìtumọ̀ ibi tí wọ́n padà lọ sí náà ni pé ẹ wá báwọn káwọn bá yín tún alẹ́ yín ṣe ẹni tí ò tún ayé ara rẹ̀ ṣe ní òṣìṣẹ́ lómi nínú wá àti sáàbà yẹn ṣe ó ní kò green ó láàfà lè mọ́ lówó kó fún ọ lówó àfà lè mọ́ lówó kó fún ọ lówó àfà lè mọ́ kọ́lé kó fún ọ nílé àfà lè mọ́ amọ́tí ní mọ́tò kó fún ọ mọ́tò ní kò ṣe nǹkan kan ìlà ànábì sọlọ́lá àlè wà sínú àìsàn bẹ lọ́dọ̀ rẹ̀ kò kí mọ́ kí sì máa àwọn èèyàn wádọ̀ ànábì ànábì ń bẹ lọ́hùn fún wọn sì ń bí mọ́ ó sọ ànábì tó ń jálàbí pé aisha ò bímọ ń mú àwọn èèyàn wá sọ́dọ̀ ànábì ànábì ń bẹ́lọ̀ fún wọn bímọ hadith mélòó lẹ ti rí pé wọn ní àwọn obìnrin kan tí ò bímọ rọ́ fún wọn kí lè wá sọdún ní àwọn obìnrin náà ọmọ dání tí o ẹ ti rí fáwọn obìnrin wá ń tọ́ fi sọ bẹ́ẹ̀ ni pé ẹlẹ́fẹ́ nítorí náà àkáwọn lè má lówó kẹ lọ́ba ó sì sọ yín dolówó sáfà ni ó sọ yẹn dolówó. bẹ́ẹ̀ wọn kọ́nà yẹn ó bá àwọn kiri yó lára mu wọ́n pé wọ́n ti máa yé tiwọn jẹ́ ń ṣọ́ọ̀ṣì. ìdí tí wọ́n fi ń kọlu ẹ̀mí fáwọn gbádùn ọ̀rọ̀ yẹn torí pé ìsọkúsọ ní ń sọ. sínú aláàtí ṣọ́ra wa àwọn àtàjọ́ obìnrin pápá bá ṣe ń tẹ́jú mọ́lé láì gbọ́rọ̀ kan pàtó tó dáa gbogbo rédíò tá à ń gbọ́ ìgbọ́kúgbọ́ ló pọ̀ jù nínú rédíò mo sọ èyí láì tiẹ̀ without fear of any contradiction téèyàn bá ṣí rédíò láàárọ̀ tó pa lálẹ́ kí n tí ò dáa ló pọ̀ ju tó dáa lọ ní tí ó gbọ́ téèyàn bá ṣí tẹlifíṣàn láàárọ̀ títí tẹ́ ìdálẹ́ kí n tí ò dáa ló pọ̀ ju tó dáa ń bẹ̀ lọ tó bá fojú tọ̀rọ̀ ọlọ́run wo ni tó bá fojú ilé ayé òun yóò dá lọ́dọ̀ rẹ̀ torí wà ní yẹ́sì social fight nìkan lélẹ́yìn tẹ́lẹ̀ ilé oríṣiríṣi rádaràdà rádaràdà ó sì báyé àwọn èèyàn jẹ́. wà màláíkà ti wà kùtù bí mi nílé ṣàlàyé àwọn èèyàn wà rùsùlì torí àsìkò wà lè yá omi lè ààfèrè níta lọ káàkiri àníyẹn. ìgbàgbọ́ nínú ọjọ́ kan yìí ó lọ́wọ́ ní ọjọ́ yìí ní kọ́ọ̀tà àsìkò sí àsìkò rẹ̀ ò tí ì tó oníkíni òun ni ò tí ì jẹ́ kí ọjọ́ náà ó ṣẹlẹ̀ àsìkò rẹ̀ ò tí ṣe kí kò tí ì tó òní ò tí ì jẹ́ kọjọ́ àti àmọ́ òde tí táìmù ẹ̀ bá tó ìlú wọn lábẹ́ jẹ̀ lẹ́sẹ̀ lóòdó sí ìdìbò october ni wọ́n pè october twenty ẹ̀fọn ẹ̀yin tẹ́ ṣe science biology how many days ni life ẹ̀fọn seven days ni wọ́n wá dá october twenty nígbà tí wọ́n bí ẹ̀fọn tó ìyàgbé yóò ní tààfà ńlá ẹ̀rọ ẹ̀wọ̀ bá tó wà twenty ó lè dènà tó lójú ẹ̀fọn ẹ̀fọn tó sì darúgbó kùjọ́kùjọ́ nù bóyá àwọn tó lo bíi one fifty years láyé nú èyí equivalent wọn lẹ̀fọn tó lu jọ́ méje sọmọ ọjọ́ méje àtàsọmọ tó dàgbà sọ pé yorùbá ní aláìní nǹkan sí ọmọ tí kú lóòjọ́ súná wọn ò ká sí kankan nu o arúgbó sì nù ní seven days lọ́dọ̀ ẹ̀fọn báwa náà ṣe wà àwọn ẹ̀dá mi tó ń sẹ̀mí tó gùn jù àwa lọ ẹ báwọn àbá àti sàlàyé táwọn àwọn àlejànú àwọn lè lọ ẹgbẹ̀rún ọdún láyé ń ti wọn òun ló fà tó jẹ́ pé àwọn èèyàn máa ń sin òòṣà torí pé ní àwọn wáàdì àbí ní àwọn kàn àbí àwọn gọ́ọ̀rù míì ìyẹn ni àwọn ihò àpáta tàbí àwọn òpó kan tàbí àwọn aginjù àwọn àjẹnú mi ń gbé bẹ́ẹ̀ táwọn èèyàn bá sì lọ ọbẹ̀ kí wọ́n mọ̀ béèrè nǹkan lọ wọn bólẹ̀ táwọn àwọn àwọn àlìjànú yẹn wò wọ́n bí ó kò nú o ṣe ẹ̀yin tọ́lọ̀ ń kán léjọ àwọn ẹlọ́lẹ̀ tó wá ń bá wọn ọlọ́run ní fàzádùhù rọ́hakọ̀ nínú sọ́ọ̀tù jìn kò sí tí wọ́n lé wọn kó ju ìsìnà lọ ìtakòtọ́ ọlọ́run náà wọ́n mọ̀ lé wọn fún àwọn èèyàn wa máa ń lọ lọ́dọọdún wọ́n mọ̀ rí àjẹmí yẹn ó lè máa ṣe àwọn kankan ṣó torí pé ẹ̀mí àwọn àjẹ̀lú máa ń sábà gùn ó lè jẹ́ ẹgbẹ́ àjẹ̀lú yẹn lẹ́gbẹ̀rún ọdún láyé kó mọ́ ti kú ó wá lè ti kú tó bá débẹ̀ àwọn kìíní yẹn wọ́n á ní ó ti wọlẹ̀ tàbí kí wọ́n sọ pé àwọn èèyàn dẹ́jà ní ò jẹ́ kí kìíní tí máa ṣẹlẹ̀ ní ò ṣẹlẹ̀ mọ́ pé wọ́n ti dẹ́jà mo rúbá gbọ́ Yorùbá débẹ̀ wọn tó yẹ wá kí wọ́n lè yàn torí mi ò ẹ̀rọ àkùn yìí ti sọ nínú èdè ìmúbí tí òye ni pé wọ́n bá ní ẹ má ṣe báyìí ìwọ rẹ̀ ní kí wọ́n ní òun ó ṣe òun ó sì wo tí ó ó dìjà níbi ó dìjà nínú èdè yín ẹ so ó ti ní òjò àti ni ó ti kí la bẹ́ lò ní ẹ̀ òun náà ni pé irú àwa ní ìsìn táwọn wo one thousand years sí tó pọ̀ lọ́dọ̀ tí wọ́n jẹ́ one thousand years jìnnà kò ní jìnnà ọlọ́run bá lè kí ọlá wa ní ṣe é rí ọjọ́ ọ̀gbẹ́ǹde àlìkìyámọ̀ yìí inna sa'ata àfíyàtún láàárọ̀ ìgbà fi hà dájúdájú ọjọ́ ọ̀gbẹ́ǹde àlìkìyámọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ ní o láàárọ̀ ìgbà fi hà kò sí iyèméjì níbẹ̀. tí a bá wo súrọ́tù kátà ń pè ní sàálà sáìlú bí àbábẹ̀ wáàfi lílì káàkiri náà lẹ́yìn sọ́lá òdáàfi nínú ọlọ́ ìpínlẹ̀ màárì súrọ́tù màárì jì súrọ́tù màárì jì ọlọ́run ṣàlàyé kan ń fún wa. Surah 70 of the Quran. Surah 70 of the Quran. Ṣé ilé ayé tọ́lọ̀ ń sọ pé àsìkò sí? Lọ́dọ̀ Ọlọ́run, tọ́lọ̀ bá sọ pé ọdún kan ni ayé fẹ́ lò tí ó fi parẹ́, kìí ṣe òǹkà kékeré. Ọlọ́run sọ nínú Quran pé, Yawmun 'inda Allahi ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run alifi sanati mímọ tàrùjùn gẹ́gẹ́ bí ẹgbẹ̀rún ọdún nínú òǹkà tí ẹ̀yàn ọmọ ẹ̀yìn ẹ̀yìn bá mọ̀ ṣirò arithmetic ẹjá àjọ wò wọ́n sọ pé how many days make one year three sixty five days averagely wọ́n wá sọ pé a day is one thousand years òtún wọ́n bá sọ pé one year báyìí how many years nu three hundred and twenty five thousand years ni wọ́n ń yà wọ́n. Tábàwọ̀ sọ́rọ́tì màárìjì nígbà ní ọjọ́ tún lè ju ọjọ́ kan lọ. Ẹ jẹ́ ká wò ọlọ́run ní sàálà láti àyà kí ni mo ti ń ka òṣùra seventy. Sàálà sá ilé ń bi àbáàbẹ̀ wáàkì. Lábèrè ọ̀rọ̀ kan béèrè nípa ìyà kan tí ń bọ̀ wá ṣẹlẹ̀ lílé káàfìrí iná lẹ́yìn sálá ọ̀dà àfin yóò ṣẹlẹ̀ sí àwọn kẹfìrí kò sí sẹ́ni tí ó lè bì í dànù fún wa mínà lọ ìdílé màárìjì láti ọ̀dọ̀ ọlọ́run ọba ọba tó ní ibùgòkè àti ibùsọ̀ sánmà kágun sánmà ká sọ̀kalẹ̀ tààrùjù lìmọ̀lá ìkàtú wàrúhù ilé ìfíyà omi nǹkan àmì kìdọ́ọ̀rù kọ̀m̀sínà alifasánà ẹ̀dàgùn ẹni yìí yọ mí lẹ́nu pọ̀. Àrújú ilé ìlìmẹ̀lá ìkà. Bí a máa ń pàṣẹ kì í àṣà ẹni mẹ́bìnú. Naam. Yes. tiẹ̀. òkè ẹni tó ń tọ́mọ lọ́wọ́ nínú àwẹ̀ tó wá wí pé tó ń bá gbàwẹ̀ yóò àfẹ́tì ọmọ bóyá yóò àfẹ́tì òun nílé fún òun gbà pẹ̀lú ìnira yóò fàwẹ̀ ẹlẹ̀ ṣùgbọ́n fídíà ni ó ṣe yẹ́ bí aftar látọ̀dọ̀ àtúnláì fún àfáàn ṣódíyé òun fàlàyé pé shehu kabir alhajus wàlẹ̀ húbúlá wàlẹ̀ mọ́rúdìn pé gbogbo àwọn yẹn wọn ò ṣe fìdí àhúbúlá ní obìnrin tó lóyún mọ́rúdìn lóbìnrin tó ń fọmọ lọ́yàn lọ́wọ́ wọn ò ní gbàwẹ̀ padà wọn ò bọ́ ọ̀yàn dípò ààwẹ̀ wọn wọ́n ti gbé sáàrì fún ẹnìkan ààwẹ̀ ẹjọ́ kan nù wọ́n bá sì sínú fẹ́nìkan ààwẹ̀ ẹjọ́ kan nù àbí kó wọn mú jù oúnjẹ fún òyàn wallahu ta'ala a'lam kí sí pé yóò san padà ẹnìkan péré ni fún àwẹ̀ kan ẹnìkan péré fún àwẹ̀ kan tó wá dẹ̀ jẹ́ pé ó fẹ́ bọ́ ó lè ó sì lè mú yàn káàtì ló jẹ lẹ́ẹ̀kan náà ó ti bọ́ gbogbo àwẹ̀ ni kì í ṣe dandan pé ìjọ kọ̀ọ̀kan ó lè bọ́ yàn káàtì lẹ́ẹ̀kan náà ó ti kọ́fà gbogbo àwẹ̀ ọdún mi fún kò míì kó mọ ṣe níjọ́ kọ̀ọ̀kan níjọ́ kọ̀ọ̀kan tó bá gbé sáàrì fún èèyàn àwẹ̀ kan nu tó bá tún gbé sáàrì fún jọ́mì ó ti àwẹ̀ méjì tó bá dẹ̀ jẹ́ ṣìnú náà ló ṣe àwẹ̀ kan nìyẹn kìí ṣe ṣe àrẹ àti ṣìnú o tó ti yé bẹ́yìn ẹlọ́gbìn wọ́n bí lórí àpẹ́ ní yìí ṣe lẹ́kṣọ̀ wọ́n bí rìkwẹ́sìn yẹn lọ́wọ́ ọlọ́run ní abèrè ọ̀rọ̀ kan béèrè nípa ẹ̀yà kan tí ń bọ̀ wá ṣẹlẹ̀ sí àwọn kèfèrí tí ò fẹ́ láti ọ̀dọ̀ ọlọ́run ọba tó ní ibùsùn sánmà àti ibùsùn sọ̀kalẹ̀ rẹ̀. àrùjù ni mẹ́la ìkàtù wàró ilé àwọn màláíkà àti màláíkà jìbìrìl wọ́n máa gun òkè sánmà lọ́dọ̀ ọlọ́run ọba fi ya omi ní ọjọ́ kan káànà mẹ́kọ̀dà àrùkù tó ṣe pé òṣùwọ̀n tàbí òdiwọ̀n ọjọ́ náà kọ̀m̀pínà alifasánà sí ni fifty thousand years. ọjọ́ kan yẹn tí àwọn ẹlẹ́ka lókè táwọn kà kan yẹn nínú ọgbà tiwa yóò wá máa jẹ́ ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún. ayé àgbèlè àbíjámọ̀ nù o tí wọ́n á kọjọ́ àgbèlè á dúró lórí ẹsẹ̀ wa fúnjọ́ kan minimum of fifty thousand years làwọn èèyàn fẹ́ fi dúró torí náà lẹ́ẹ̀fi gbọ́rọ̀ sọ yé kan lára àwọn èèyàn yóò dáadáa gún yóò wọn. ẹgbẹ́ tọ́lá lómi ọgbẹ́ èmi ìdájọ́ òjijọ́ kan náà lọ àà ah, má sanra rẹ jẹ ànábì ní kèfèrí kan pariwo nígbà tó ti ìnira dé lórí ìdúró ó ní ọlọ́run tánú òun bó ti ẹ̀jẹ̀ nu ná lọ́rọ̀ òun ó já sí ìtumọ̀ rẹ̀ ni pé kó dájọ́ tọ́lá lọ́run ò tí ìdájọ́ ń kálukú kẹ̀ dúró ni àbíkẹ́yìn ó ṣègbìyànjú bá wà nú àwọn ikọ̀ méje lánàbí sọ pé wọ́n mọ̀ ẹ́ lábẹ́ àríṣì ọlọ́run ìṣọ̀gbìn ìdàgbàmọ̀ táwọn onídààmú dààbò ọlọ́run sànù gbogbo afẹ́fà yọ́nbẹ̀ pé àsìkò ni ò tí ì tó kí ọjọ́ gbèdé àlùkìyàmù òsì kí òkì tí ì dé ọlọ́run ni ìyá ọmọ yóò ń fakùnkè súrí pátá túnà àfùwájà ọjọ́ tí a fún akẹ́gùn sínú òhò tí mo sọ lẹ́ẹ̀kan pé ìṣòro bí yóò fọn fèrè tí wọ́n bá máa bèrè tí wọ́n fọn sínú ẹ̀ àtẹ́gùn pátá túnà àfùwájà ẹ̀ẹ́dì wá báwọ̀ ọlọ́run níjọ níjọ ìjọ ìjọ lẹ́mọ̀ọ́dé ìjọ ànábì noa òde ìjọ ànábì ibrahim òde ìjọ ànábì títí títí òde orí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ìjọ náà nínú àwọn ìjọ yẹn wà fún ti á sàmà a sílẹ̀ ìjọ náà tó sì a sílẹ̀ àbà yóò wá di àwọn ẹnu ọ̀nà wàsú yìí rọ́ọ̀tì ní jìbáàn àmú gbogbo àwọn òkè rìn lọ́njọ́ náà káànà ti tààrọ̀ ọ̀bà wọ́n wà á di àǹpé náà ìdáwọn jẹ́ǹpé là ń pè náà miraj ìgbègbó kílẹ̀ ń pè ní èdè lẹ́yìn kí ni wọ́n ń pè ní kàrẹ́ miraj tí ẹ bá wà ní ojú títì èyí tó lè tètè yé wa nìyẹn ọ̀sán gangan tó rùn bá mú yóò dàbí ẹ kó dò wà wájú àbómi wà ní títà bá débẹ̀ ó yorùbá ń pè là ń pe ná wọ́n ma a ń pe nánu lọ́rọ̀ kan ọlọ́run ní òkè ó wà dàbẹ̀ kí nìdí ni pé sáà tó gbọ́ alára òkè nígbàgbé ìdàgbé àmọ̀tọ́lọ̀ wá sí wá pé yóò ti wà nù mẹ́mórì yóò ti wà nù làákà ìgbé òkè wà yóò wá wo bẹ̀ yóò dàbẹ̀ gbóǹkè ń wá torí làákà yóò sọ yóò bẹ̀rẹ̀ pé kò sókè gbogbo nǹkan ó lẹ́wù lọ ni ẹ mọ bábà wù téèyàn bá máa mú kinní kan níbì kan ó yówó ọ̀nà olùkó olówó yẹn bẹ̀ two hundred ló ti ṣẹ́ kí ló ń dààmú lọ nù ìwà mọ̀ kó ti tán ẹ̀ pé téèyàn bá débẹ̀ gan yóò sì rò gbówó abẹ́ yóò kàn yín kó lòún mú lọ́sọ́ ti máa rẹ́jísítà sínú mẹ́mórì. kánà sàrọ̀bà na inna jahannama kánà mẹ́sọ̀dà dájúdájú iná jahannama kánà mẹ́sọ̀dà ń bẹ ní bùbá o ìbùbá tẹ́wọ́n ní bùbá olóńgìní ológbò mùsù tó bá bẹ́ẹ̀ pẹ̀lú ẹgbẹ́ òrà ibi tó ni wọ́n ń pè ní bùbá Eh, ibi tó dúró sí ẹ̀ ni wọ́n pè ní ibùba torí pé ó ba mọ́lẹ̀ nìyẹn. Eh, so in tó wá ń ṣe lọ́wọ́ yẹn ni wọ́n pè ní olúgọ ó ba mọ́lẹ̀ olúgọ ó gọ. sọlọ́wọ́ ní iná jẹ́ ànámọ̀ tẹ́wọ̀ yẹn olúgọ nìyí ẹ̀ rí. Eh, Lítọ̀ gíínà máa bà olúgọ dé àwọn olùkọjá ẹnu àlà ọlọ́run ọba máa bá ní ibùṣẹ́ rí sí ibi tí wọ́n padà dé sí nìyẹn iná jẹ́ àdámọ̀ yìí ọlọ́run bá àlejò ọlájúlóyé wa nínú sọ́ọ̀tù ìfàjìrì ọlọ́run ní wàjí àyà ọmọ ìdè ìjà annam kí ni mo sọ ọlọ́run wàjí àyà ọmọ ìdè ìjà annam wọ́n ó gbé iná ẹja ànámọ̀dé níjọ́ yìí níjọ́ níjọ́ gbèdà àjámọ̀ wọ́n ó ní ìjánu tàbí ó ní ẹnu ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin 70000. ìjánu yìí tí gbé ìkọ̀ọ̀kan jẹ́ ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin 70000 gbé kọ̀ọ̀kan kẹsì mọ bá màláíkà ti tóbi tó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìgbà tó rí màláíkà Jibril ó lé òun rí ó ní sítù ní àjìníhà màláíkà Jibril ní six hundred wings kì ṣe six hundred feathers apá ìfò rẹ̀ ó jẹ́ six hundred. ìgbà táwọn ẹbí sì rí lókè ó ló kọ́fà kúfù ó kọ́fà òkè rere láti ìbú ọrùn sí ìbúyọ rẹ̀ òyìnbó rí sọ́mọ̀ òun nìkan ló kọ́fà gbogbo ẹ̀ pátápátá. ẹ rí i pé jáde síta níjọ́ kan ìwọ nìkan ìwọ àtọ̀rẹ́ ọkàn rí kìíní kan lókè lókàn yọjú pẹ̀lẹ́ o ó wá dákọ̀ rẹ pẹ̀lẹ́ o Zainabu àbí kùdìrà pẹ̀lẹ́ òrùlẹ́ ó wá rójú ẹ̀ ṣíṣe kìíní wa tó mẹ́tàlásì lójú sánmọ̀ wá yọ ọdẹ ó tó dákú ibẹ̀ náà ló wọlé èyí ó dákú ó tóbi káyọ̀ kó tóbi bí ọkùnrin sí à ló wá yọjú lójú òǹlẹ̀kùn ọjọ́ mẹ́ta sí bí èyí ó wọlé àbíbí wa ní mọ̀lẹ́kà ju ó cover gbogbo sky from sunrise to sun sunset from sunset sunrise to sunset láti bùyọ síbùwọ̀ ó cover ẹ̀. Sọ̀kè ṣe nǹkan kékeré lànà bíi bíà. Lànà bíi ní tí wá yìí bá fẹ́ wá ó máa ń nìhun lára ètò nìhun lára jù bíi aago ni. Ànábì máa ń ṣubú ńgbà mí ti bá ń gba wá yìí látọ̀dọ̀ náà. Ó dà Aisha rọ̀dí aláàánú ní òun rí tí òógùn máa ń kán níbi etí ẹ̀ báyìí. Àwọn seventy thousand mẹ̀lẹ́kà ló wá fẹ́ gbé ẹ̀yọ̀ kan. Ṣùgbọ́n òní náà ó ṣe tó. seventy thousand ló wá wà báwọn. Wàjí ayáwọ́mọ ìdín ìjà àdánù. Ìyáwọ́mọ ìdín ọjọ́ tá a wí ọmọ èèyàn ó wà á rántí tó gbélé ayé ṣe wà á nà láhù díkìrọ̀ àǹfààní kí ni ìrántí yẹn wá fẹ́ ṣe mọ́ níjọ́ náà ibi tó ti yẹ kó rántí kó chẹ́ǹjì ìwà rẹ̀ rèé ó wá díjọ́ gbèdé àlìkámọ́ olóhùn sẹ̀ ń rántí ọlọ́run kí ní àǹfààní tí ó wàá ṣe. ó dàbí ẹni tó lọ sí wáyéèkì wọ́n á fún lẹ́fù náà nínú English wọ́n fún lẹ́fù nínú math ah! kí n dẹ̀ mọ̀ third jihad first báàmù yìí o kí wá láǹfààní ọ̀rọ̀ tó sọ ń bẹ̀ wọ́n ṣọ̀njọ́ náà yóò wà máa rántí yàkúlù ya lẹ́yìn tani yóò wà máa sọ pé yá lẹ́yìn tani ó mọ̀ ṣe fóun o kọ́ dàmùsù bí bá ti ti síwájú lè àyà ti fúnṣẹ̀ mí mi nígbà tó wà láyé òun bá ti ti dáadáa síwájú fàyà ọmọ ibìn láàyò ábùdìbò àdáàbà òhà á jẹ níyà kan yà jẹ nìkan nírú ẹ̀rí ìyẹn ni pé ìtàwọn àpá tẹ̀sí tú ọ̀rọ̀ yẹn sí nìyẹn o ṣùgbọ́n tí a bá wò bọ́lọ̀ ṣe kọ́ yìí láàyò ábùdìbò àdáàbà àhàjà ẹnìkan ò ní jẹ́yàn ní irú ìyà tí ọlọ́run ó fi àwọn tí ó wọ̀ náà jọ náà. ẹnì kan ò ní jẹ̀yàn rú ìyà ẹnì kan ò ní jẹ̀yàn ń yà tó ọlọ́run ó sì jẹ wọ́n yà ń yọ̀nà ẹ̀kọ́ ọlọ́run ó jẹ wọ́n níyà lẹ́nì kan ò jẹrú ẹ̀rí wàlà yóò ti kó wàsàkọ̀ àhà á sì dì wọ́n ní dídì kan tá a dì ẹnìkan bá ń rí kò dóòwò ẹmu agolo ẹdẹ súnmọ sọ lóògùn ẹwà jù sínú náà ṣé nìkan ni wọ́n fi dìyàn kùránì sọ pé ó ní ṣé nìyẹn jẹ́ ogun ní seventy cubit ìgbọ́n seventy. tí wọ́n bá jẹ ìgbé léèyàn láyà lásán kí wọ́n má fi ìdí sóò lè dìde ńbẹ̀. táwọn èèyàn bá ń sọ̀rọ̀ ọ̀nà àti rírùmù mi tọkọ rẹ̀ bá ń bá sọ̀rọ̀ pé náà yóò ní ẹbí náà lẹ̀ ẹ̀fẹ́ náà lẹ̀ fún àtọ́lọ́run àti gbọ́ orí òkè gbọ́rọ̀ eré òun nínú àwọn tá a jókòó iná rẹ̀ tó ti sọ rí kódà ẹlòmíì ti rẹ́rìn irán tí kò ti sọ bẹ́ẹ̀ rí etí náà yẹn lẹ́yìn lẹ dá ni ẹ̀yin brothers dé nìyẹn iṣu bá ti ṣẹlẹ̀ ẹ máa fi iná dẹ́rù bà yẹn ẹ máa fi iná dẹ́rù bà yẹn. èṣù ló gbá ẹni yẹn mú ní táìmù yẹn o láwọn lè. mo wà central mosque mo wà lókè tí ó ti bẹ̀rẹ̀ ni. àwa ti débì kan sẹ̀lì tí ò dé àwa dé ṣáájú gbogbo yín kò séèyàn kankan. ẹ̀já parí táǹtì iná prógámù ni wọ́n ní ká wá fún yìí. so látara bẹ́ẹ̀ ẹ̀ á lọ prógámù ṣùgbọ́n ọlọ́run ní yawma yunfakhu fi-s-suri fatatuna afwaja wa futihati s-samau fakanat ọlọ́run ní inna jahannama lit-tagina ma'aba fún àwọn olùkọjá àlà ní ibùdé sí labisina fiha kọ́ bá wọ́n ó sì gbére inú náà ọlọ́run má jà wọ náà láyàdókù náà fi àpá ọ̀dà wàlà ṣàrọ̀bà wọn ò ní tọ́wò nínú náà yẹn kárdá ohun tútù kan ẹ̀ pé kòǹgbẹ́ bá ń gbẹ̀yìn yóò fẹ́ mú mi tútù wàlà ṣàrọ̀bà ohun àmúṣẹ̀mí kan wọn ò ní mú bẹ́ẹ̀ ilá àmìmá nígbà wọn máa mú ní omi gbígbóná jálùdọ̀ jálùfún yẹn bá mú báyìí yóò já gbogbo ọ̀fun wọn ni wàgọ̀sáàkọ̀ àti wọ̀núwọ̀jẹ̀ ìjọ́ǹtò ní wọ̀núwọ̀jẹ̀ ni pé kí ó wo bá mú yàn tàbó sọ́yàn tó bá wá tú ètútù yẹn sí ẹ̀jẹ̀ tó máa ń wà nú ẹ̀ láwọn ògùn nìyẹn omi ẹ̀gbin yàzá àwọn ìgbà ẹ̀sán tó ṣe déédéé iṣẹ́ wọn ni pẹ̀lú ògo ọlọ́run á dà dúró níbẹ̀ ọlọ́run bá lè gbọ́lá fún fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ so a máa tẹ̀síwájú ní ìjọ sátidé tí ń bọ̀ láago mẹ́sàn-án kẹba ṣe bí òní ìgbà àdé nínà ìhò àtẹ̀mínà ò lágbìyànjú ká dé nínà ì 9 to 11 náà ẹgbùn sọ́nà one two three now four ẹ eh? ṣé lo ẹ dìmáwù sọ́ọ̀tù mọ́rù ẹ kí ló kọ́ máa yẹn Nostradamus mi ò kọ́ àṣùgbọ́n mo ti wo dọ́kúmẹ́ntì ẹ̀ irọ́ ni mùsùlùmí ò gbọ́dọ̀ gbàgbọ́ kan ní man city tomorrow man kan wà wọ́n pè ní Nostradamus ara rẹ̀